Controversial Islamic cleric Ahmad Shir Gumi has been tackled by residents of Igbo town over his recent visit to Igbo, the hometown of Sunday Adeyemo, popularly known as Sunday Igbo. Recall that Shir Gumi in a video which went viral on September 7 was seen standing with Usman Yusuf, a former chief executive officer of the National Health Insurance Scheme, NHIS, near a signboard that read Muslim Grammar School, Modeke Igbo. The cleric had said that there was no need for Yoruba Nation to seek secession. Reacting, the residents had warned Gumi never to step foot in Igbo town again, opining that the latter has a sinister agenda for the Yoruba Nation. The Arab Onokakanfo of Yoruba land, Gani Adams, also condemned Gumi's visitation to Igbo town, describing it as provocative. Yoruba groups also averred that his visit was an attempt to mock and undermine the efforts of Yoruba nation. They also averred that Gumi's body language and utterances shows he was behind the DSS attack

kó padà wá bímọ o Ìgbòho ẹ ṣe bí téèyàn wà téèyàn mọ sọ pé òun kò gbogbo wọn pé wọn jà o alálẹ̀ ilẹ̀ yóò ní gbà fún o. sígbà tó wọlé ṣé pé muslim ló pẹ́ epo bọ̀ ni ò ṣe lọ kírun ní ẹgbẹ́ mọ́sálásí kan kọ́ wá dákọ̀ ẹgbẹ́ tó ẹ̀yìn mọ́sálásí lọ ẹgbẹ́ wọn bí sẹ́bìlì láyò ìgbẹ́ torí òun ni kún mi ò ẹ wá ẹnìkan má rò pé òun ò

fi ṣájáde lé kì í ṣe kó kẹfì sí ẹ̀ka lẹ́nu kì í ṣe kó báyà àjọpọ̀ kan ṣe ṣe tọ́ba fẹ́ bá ẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ náà àmọ́ gbogbo nǹkan tọ́lọ́hún ni tọ́lọ́hún ni a kí àwọn afa wa tó wá gbogbo àtúnbà mọ̀ lọ oníṣẹ́ lágbára oníṣẹ́ lágbára. ẹ yí ta somebody. Vai ser. Ó. the Islamic cleric in Igbo. Wunmi did not visit Imam in Igbo. Wunmi did not visit any Islamic scholar in Igbo, especially especially our Royal Highness in Igbo. Wunmi did not visit any one of them. He just is snake, Wunmi and his snake into Igbo down and do video. Although Although we did not know the agenda of Wumi, but I know Wumi and his people, Wumi and his Fulani people must have hidden agenda. Must have hidden agenda. Because we are all know, we are all know, not today, not today, that we know that Wumi is always Now, we just Wumi just bang, Wumi just bang and his people into Igbo without notif notify anybody. Yes. And Alukran says that, that uh, inna mali mu'minuna ikhwatun fa aslihu baina ahwaikum. If Ulekumi wants to make peace he suppose visit the royal highness the kábíyèsí of Igboho if Kunle Kumi want to make peace he suppose visit the chief imam of Igboho if Kunle Kumi want to make peace he suppose visit all the Islamic clerics and all the pillars of uh, but we did not do that We just indig- indigenous people of Igbo, they are here. We have uh, àwọn ìgbìmọ̀ indigenous of Ìgbòho o àwọn bíbí Ìgbòho àwọn tí wọ́n jẹ́ ọmọ bíbí tí wọ́n ò dẹ̀ fi ayé wọn ṣekúṣe ẹ̀mí wọn ìwà sọmọ Ìgbòho nìkan bíbí ọmọ bíbí ilẹ̀ Yorùbá àwọn ọmọ ọkọ bíbí yes masala ègbóló sọ o ègbóló sọ o. àwọn bàbá wa nílùú. ee chairman masala ẹgbẹ́ ẹgbẹ́ community leader ìdìbò rẹ̀ ìdìbò rẹ̀ àṣà àbújá news ẹ̀kọ́ sí ẹni tó rà á bá àṣà àbújá mi jọ ìgbóòlà ọba ìgbóòlà ọba ní àṣà àbújá mi. kò sì dé ní ọba gẹ́gẹ́ bí àpá tó ti jẹ́ kò tó kọjá níbẹ̀ bọ́lá àwọn òkúta ṣàbúrà fúnra àwọn tó tẹ̀lé tẹ̀lé nípa. ọmọ ògbówó lọ́wọ́ rẹ o níbi ẹ̀ máa mú ìlú òsì gba owó lọ́wọ́ rẹ. èmi tí mò ń sọ̀rọ̀ ni Alhaji Adam Lawal alága ìlú sí àpapọ̀tò ní ọwọ́ rẹ̀. sọ sáńdé èkó ní o a sì lè padà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ wa ní ìkọlọ mélòó ni ara àkọlọ lára alẹ́ Yorùbá tá a sọ pé àtẹlẹ́lẹ̀ Yorùbá títí lẹ̀ Yorùbá bá lọ. ìtòwò ní sáré láyé láyé bá wọ́n sọ pé á rí náà. káàkiri gbogbo Yorùbá bàbá wa ààrẹ mùsùlùmí ìlú Ìgbòho àwọn náà ní. ààrẹ gbogbo mùsùlùmí gbogbo mùsùlùmí ẹyẹ. Ọlọ́run jẹ́ kẹ́mi yín ogun. ẹni ẹ bá ẹ àjẹgbá ìgbà àgbà yìí sọ̀rọ̀. ní ohun tí Kúmi ṣe níbí gbogbo títí mango ìjì ní òní ojú tí ń bọ̀ ọdún òní fọ́ láti tó ní ọlọ́pù fìdí èmi ṣe tí mo jẹ́ bàbá Sunday bù. ọkọ rẹ ṣàwùjọ ọdún mi nìbí ìjẹ́rìí ìfọ̀n bẹ pẹ̀lú ìṣẹ́jọ́. dúpẹ́ fún ìrèbọ́mọ̀lẹ́gbà òun fún ọba ìrọ̀lẹ́gbà òṣèlú tọ́jọ́ ọba olóríkodò ìpínlẹ̀ gbòòkọ̀ tí wọ́n bá sísè lọ́dọ̀ ẹnìkan tí wọ́n bá sísè lọ́dọ̀ ẹnìkan àwọn ẹ̀ka sì jẹ́ olórí ìlú àtẹwọ́gbà kankan bẹ́ẹ̀ bí òun tálákà tó èmi wọ̀nyí ohun tí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni a nílò kó ọlọ́run ju alára balẹ̀ òun ní bàjẹ́ òun ní bàjẹ́.